láàárọ̀ àwọn bàbá tẹ́wá sọ wípé ẹ fẹ́ ká gbé wa ẹni tí mo dẹ̀ ní ẹ ní sùrùgbé tó bá di ọdún tuntun á hmm, gbé wọn wá torí ẹ pé ìbéèrè ti pọ̀ mo ní ẹ ní sùúrù ẹ jẹ́ ká ṣọdún tán bàdẹ̀ ti ṣọdún tán ni mo kàn sí bàbá bàdẹ̀ ni kò sí wàhálà tọ́wọ́n bá ti yan ọjọ́ wọn kankan wọn á ké sí wa bàdẹ̀ ké sí wa náà ẹni wá dẹ̀ dùn hmm, pé a wà pẹ̀lú wọn báyìí ìjíròrò yìí là mo tún ti dé afẹ́gbéra pẹ̀lú àwọn tèmi tájọ wà mí tá dúró gbọ̀ngbọ̀n Ìbàdàn láwà Ìbàdàn ilé oníyọ̀lẹ̀ akẹ́yìn gbogbo ẹ̀yìn Ìbàdàn sálàáfíà ni. àdìgẹ́ hmm. mú mi kanlẹ̀ Eh, torí ètò àgbààgbà ẹni <laughs> ẹ wá nǹkan fìdílé ẹ kọ́gbọ́n adé rí nǹkan gidi dì mú bàbá mi eh, Bámidélé eh, David Odùlé ó kí yín sà. ẹ ṣeun mo kí yín o atọ́kùn àti olótù. ẹ ṣe sà kí ni alábàáyín sà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ ṣe tí bó tẹ̀lé pé bóyá pé ẹ ṣe wọn wàhálà kankan kí ẹ tó bọ̀ wá a lọ́wọ́ yín ṣe ṣe rí tán bá ní ọmọ Ìbàdàn ni mí torí ibi téèyàn bá gbé tó tù lára tó tùbà tó tùṣẹ́ fún tó ní oríṣiríṣi n tó lè tọ́ka sí ń bẹ̀ bóyá ọmọ ni o bóyá ilé ni o bóyá dúkìá ni o irúfẹ́ ìlú bẹ́ẹ̀ ó ti dìlú yàn hmm. tó bá sọ pé ọmọ Ìbàdàn ni mí hmm. mo gbà hmm. tó rọ pẹ́ díẹ̀ o ti pẹ́ díẹ̀ tèmi náà ti wà ní ilẹ̀ ìbàdàn èmi náà ti dọmọ ìbàdàn mo lọ́mọ ìbàdàn lọ́rẹ̀ẹ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ọmọ bíbí inú ìjẹ̀bú ni mi hmm. ọmọ òru ìjẹ̀bú ni mí òru àjẹ̀bẹ́ ìpẹ́rì hmm. ìlú mi nìyẹn but ìlú ilé ìfẹ́ la bí mi sí. ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa sinimá tèmi ti mọ̀ yín gangan ọ̀dà. tẹ́ pé òun gangan lèmi ti mọ̀ yín pé àtàní tí mo dẹ̀ kọ́ ara lèmi náà ti mọ̀ yín tọ́pọ̀lọpọ̀ ohun èèyàn tí wọ́n dẹ̀ ti mọ̀ yín náà òun náà ni ti olúwa nílẹ̀. ẹ ṣe. ẹ mi máa ń sọ pé one of the <laughs> mi ò bí sinimá kan wà tó dáa ju sinimá yẹn lọ ní nàìjíríà yẹn náà mo lè ṣe mo lè má rí sọ̀bù lémi o i hmm. want one two three. ẹ tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹ sọpa hmm. ṣùgbọ́n sinimá tó dáa tó hmm. ó pọ̀ mi ò ní sọ pé tó dáa jùlọ. Hmm. <laughs> Hmm. ẹ̀yin máa mọ̀. tó dáa tó hmm. ó pọ̀ ṣùgbọ́n olóyìnbó ní first impression mm. lasts mm. the longest not mm. just longer. òun ni sinimá tó fẹ́ ojú gbogbo àwọn home videos tó kù tó lù wá nílẹ̀ ni after bá ń tanra wa ó fẹ́ ojú àwọn tó kù. Mm Hmm. torí pé òun ló kọ́kọ́ fẹ ojú ẹ̀ yẹn hmm. á ṣòro kí ìkọ̀kan tó gbà pé hmm. ìmí o àwọn tó tún dá tó tún dá tó tún dá wọn pọ̀. ẹ bá mi sọ díẹ̀ ń gba ENTP yẹn nígbà tó wà ń gbà yẹn báwo ló ṣe wá dípò dọ̀rọ̀ tàǹbà. ẹ ṣe ṣé wọn gbé mo sọ lẹ́ẹ̀kan mo ní ANTP e ní 1982 pé secretary akọ̀wé akọ̀wé ni mí nígbà tí bàbá Ògúngbè gan tó ń alága hmm. chairman là ń lò gbà bàbá olùmẹ̀gbọ́n àyìnlá olùmẹ̀gbọ́n hmm. àwọn ni alága ní ìpínlẹ̀ èkó hmm. lápapọ̀ bàbá akin ògúngbè ni alága fún gbogbo ìpínlẹ̀ ògùn bàbá oyin adéjọbí ni alága fún gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti gé ọ̀yọ́ àti ọ̀ṣun chief jimoh aliu bàbá jimali àwọn ni alága fún ìpínlẹ̀ Ondo wọn ì tí ì gé Èkìtì hmm. alàgbà Ògúndélé hmm. ni fún ìpínlẹ̀ Kwara hmm. bí gbogbo ẹ̀ ṣe rí ń gbà ẹ̀ nìyẹn àsìkò tá à ń sọ yìí èmi ni akọ̀wé fún ìpínlẹ̀ Ògùn ẹ̀ mọ̀ ẹ́ pé eh, èèyàn náà ti ń bá ọ̀rọ̀ tó èèyàn ti ń bá bọ̀ ṣe rí n tó ṣẹlẹ̀ ní pé ó dé àárín kan kì í ṣe tí àwọn bàbá wa fi bẹ̀rẹ̀ hmm. lápadà bá láàrin ẹ̀ hmm. pàápàá ní between nineteen ninety five hmm. dé time tí gbogbo ẹ̀ ṣáà fi di ọ̀rọ̀ ní tampande gbogbo n tá à ń sọ yìí nineteen ninety eight ló bẹ̀rẹ̀ gbogbo wàhálà tó bá ANTP tí gbogbo ẹ̀ fi fọ́jú pọ̀ ẹjọ́ ilé ẹjọ́ ti pọ̀ jù a fẹ́ ṣe eh, à ń ṣèdìbò à ṣèdìbò ilé ẹjọ́ kíní kan kíní kan ilé ẹjọ́ kíní kan tẹ́lẹ̀ ilé ẹjọ́ ilé ẹjọ́ kan wà tá a lọ fún ọdún mẹ́sàn-án. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tá a ti ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú káàkiri lọ máa ń sọ wípé ẹgbẹ́ ò tó dẹ̀ ẹgbọ́ tẹ̀ ọmí wà ń tàǹpà gan ẹ̀ ń pé àwọn ẹgbẹ́ ò wọn ò rántí ọ̀wọ́n ẹ̀ ń pé àwọn ọ̀dọ́ ọ̀sìn nìkan ló wà ń gbòòrò ń pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò pọ̀ wọn ṣeré Eh, that is not peculiar to the industry alone. Hmm. Uh, it is not peculiar to the industry alone let us be practical with ourselves. Hmm ṣe rí kápẹ́ńtà tó bá dàgbà hmm. ó ṣe é ṣe kán má gbéṣẹ́ ilé kíkan fún ẹ jẹ́ ká jọ bára wa sọ tọrọ lẹ́yìn náà bá fẹ́ ṣe fọ́níṣọ́ job mi ò ní kọ́ máa gbéṣẹ́ fún wọn mo kàn sọ pé jẹ́ ká wà practical with each other hmm. gbogbo nǹkan ló ní àsìkò hmm. sáà ni hmm. that is why tó jẹ́ pé wọ́n máa ń terminate wọ́n máa ń terminate terms ni eh, tó bá dé tó bá jẹ́ eh, like téèyàn bá lọ sí school wọ́n á ní nǹkan kan wà tó ń pè ní first term ìkan wà tó ń pè ní second term ìkan wà tó ń pè ní third term wọ́n máa terminate first time you get to second term. Mm one terminate second time you get to uh, hmm. eh, third one then term. you proceed to another, another level, level. àbí bẹ́ẹ̀ kọ́ mm. so gbogbo nǹkan ni hmm. eh, ló ní sáà hmm. sáà náà ń pè ní term gbogbo nǹkan ló ní sáà so téèyàn bá fẹ́ lọ sí second time. wàá make sure pé o ti pass first term mm. tó bá fẹ́ lọ sí tó bá parí terms mẹ́tẹ̀ẹ̀ta tó fẹ́ lọ sí next level wàá ti parí wàá ti pass gbogbo terms mẹ́tẹ̀ẹ̀ta wàá lọ sí next level so ní iṣẹ́ tiwa gbẹ̀yàn ṣe máa ń pass ẹ̀ ní wípé ó yẹ kéèyàn mọ̀ pé ah, má dàgbà ah nǹkan báyìí ìgbà tó bá ń rówó díẹ̀díẹ̀ kó máa plan fún ìgbà tó bá máa terminate finally mi mọ̀ bóyá ẹ get nǹkan tí mo sọ i'm just trying to be practical with you mi ò sọ pé kò sẹ́ni tí kò ṣe like i speak to you hmm. business acumen ti mi náà ó lò mi ì mọ̀ business tí mo lè ṣe mi ì mi ò èmi náà lẹ́yìn acting Hmm. ọlọ́run má jẹ́ ń jìyà hmm. tán bá ní èmi náà wọ́n lé mi kúrò díẹ̀ ní ṣètọ́n pé mi mọ́ báwọn kan ṣe ń sọ yẹn èmi ò ní complain torí gbogbo ìgbà tó yẹ kán pè wọ́n ti pè mí hmm. gbogbo tí mo rí ń gbà yẹn bóyá mi ni mi ò fi ṣe nǹkan tó yẹ kí n ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ti fi ṣe nǹkan tó yẹ kí n ṣe ìgbà tẹ́ ẹ̀ bá pè mọ́ ẹ má wọrí ntajà máa jẹ iṣu àwà. eléré bá di pé ẹ̀yàn kan ó rẹ̀ ẹ̀yàn kan èèyàn kan fẹ́ bímọ ó wá níṣòro kọ̀ọ̀kan tampan tampan tampan ni mo fẹ́ gbọ́ látẹnu yìí kankan tó wà ní òwe tampan pé tọ́mọ ẹgbẹ́ tó bá tẹ̀lé àbí tọ́ba. sẹ́rí kò sínú constitution wa hmm. wípé tí ọmọ ẹgbẹ́ bá sick hmm. ẹgbẹ́ ni kó gbé lọ sí hospital kò sínú constitution wa hmm. ìfẹ́ ni a ń lò pẹ̀lú ara wa because we see ourselves as one big family ṣe ti understand but we don't need to take it for granted. Mm àníla dẹ̀ ti mú un bẹ́ẹ̀ ni pé ó dọ̀ràn yàn hmm. it's not hmm. ṣe ti understand sin hmm. èmi ò ní ká máa rọra wa lọ́wọ́ but it is not compulsory necessity ni pé okay it is necessary we help each, each other but it is not compulsory. torí gbà tí bàbá wa bá ṣìwé tampa ló ṣe o bàbá wa Fádèyí mo dẹ̀ bá yín sọ̀rọ̀ náà wọn kò oríṣiríṣi nǹkan tẹ́ sọ. bẹ́ẹ̀ni tí ò hàn sí àwọn aráyé tó jẹ́ pé kínní. tí ò hàn sáwọn èèyàn hmm. ṣe rí ká ló wà ní constitution hmm. wípé nínú constitution o ààyè wà fún ọmọ ẹgbẹ́ tó bá níṣòro hmm. bíi kó sick bíi kó ìṣòro ṣá láwọn ìṣòro bẹ́ẹ̀ tó bá níṣòro ṣá ẹ o torí ngbà tẹ má bínú bàbá ngbà tí alábìnrin tó tọ́ lọ bímọ tó ṣaláìsí sí Canada kan ni Mojí Ọláìyá àwọn èèyàn gbẹgbẹ náà sọ nǹkan kan ẹ jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n bú wa kódà àwọn kan tiẹ̀ call me out wọ́n sọ pé ká ní bàbá wa kan lẹ́kọ̀ọ́ kòwó lẹ̀ ṣé bá ṣe máa fi lẹ̀ Canada ni ẹ̀ mú rẹ́rìn ni ah, number one kì í ṣe gbogbo àwọn tẹ máa ń rí yẹn lójú ọmọ ẹgbẹ́ Tampa hmm. àwọn kan wà àwọn ìjọmọ ẹgbẹ́ Tampa irú ẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ dárúkọ yẹn hmm. sìn mojú ọláyà hmm. kì í ṣọmọ ẹgbẹ́ Tampa ṣé ẹni tí ò kì í ṣọmọ ẹgbẹ́ Tampa tó jẹ́ pé ẹgbẹ́ míì ló ń ṣe ẹ ẹ bá ẹgbẹ́ tó ń ṣe yẹn ẹ ẹ bú yẹn ẹgbẹ́ tiwa tí ò sí ń bẹ̀ lẹ̀ ń bú mi ì mọ̀ bóyá ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ yìí Muslim society mm. Ahmadiyya wà ń bẹ Ansarudeen wà ń bẹ kìnnì kan wà ń bẹ ó pọ̀ bẹ Christian ben. Celestial Church hmm. wa Anglican Church wa Catholic Church wa. nígbà tí Anglican ọmọ Anglican bá wà ní problem tẹwa ló ń bú ọmọ sẹlẹ just because they are all Christians hmm. that's not fair hmm. ìyẹn kọ́kọ́ dé ní. Hmm kò tún wá sí nínú constitution Christ, eh, society yẹn wípé ẹni tó bá ti ṣe báyìí o hmm. nǹkan báyìí la máa ṣe fún hmm. basically hmm. pé gbogbo àjọ jẹ́kan náà la fi lè ranra wa lọ́wọ́ gbogbo eléyìí tó máa ń bú wa ẹ pé wọ́n á dẹ̀ máa gbé mọ́tò dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ káàkiri dẹ̀ǹdẹ̀ mọ́tò mélòó ni wọ́n ń gbé kiri ìyẹn kọ́kọ́ dé ní ó dà tí ń bá lówó tí mo lè fi ra mọ́tò dẹ̀ǹdẹ̀ kí ni tiẹ̀ ebí mo ṣiṣẹ́ owó mi àbẹ́gbẹ́ ló fún mi nígbà tí òyìnbó ẹgbẹ́ ló fún mi lówó tí mo ká débìtì ká àmà fi ẹ rà fún mo ṣe fi ebe mo ṣiṣẹ́ owó mi ni mo fi ra mọ́tò dẹ̀ǹdẹ̀ ẹ mọ̀ bóyá mi ò láṣọ dẹ̀ǹdẹ̀ lé ẹlòmíì dẹ̀ láṣọ dẹ̀ǹdẹ̀ ẹlòmíì ilé dẹ̀ǹdẹ̀ ilé dẹ̀ǹdẹ̀ ní tí n bá gun mọ́tò dẹ̀ǹdẹ̀ kí n ti n bá máa fowó mi mọ màá mi èmi èmi àti màmá mi èmi màmá you know so but because these people are not objective hmm. you understand hmm. gbogbo hmm. anybody to bá complain hmm. ṣe rí kò wù mí kí n máa dá sí àwọn kankan àwọn kankan wà tí màá wò pé kò yẹ kí n sọ but tó bá dé level tó yẹ kéèyàn ti open up èèyàn máa sọ nínú tíátà kò mí pé awátàwà nínú tíátà yorùbá ẹ kí n kàn mú yorùbá a ju five thousand lọ ṣẹgbà bẹ́ẹ̀ gbogbo akọlọ rẹ o iṣẹ́ pa àwọn kan pọ̀ ni we can be colleagues we may not be friends. Yes kì í ṣe gbogbo àwọn tó wà nínú tíátà ni mo mọ ilé wọn kì í ṣe gbogbo ẹni tó wà nínú tíátà ni mo mọ ìyàwó ẹ kì í ṣe ẹni tó wà nínú tíátà ni mo mọ ọmọ ẹ ó pa kì í ṣe ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi mo mọ ìyàwó wọn mo mọ ọmọ wọn mo mọ ilé wọn àwọn àwọn tó jẹ́ ọ̀rẹ́ tèmi náà wọ́n mọ ilé mi wọ́n mọ ìyàwó mi wọ́n mọ tí nǹkankan bá ń ṣẹlẹ̀ nínú ilé mi wọ́n ń dá sí tó bá ń ṣẹlẹ̀ nínú ilé tiwọn náà mò ń dá sí tó irú èèyàn bẹ́ẹ̀ àbí irú èmi bá wá ní problem àjọ máa dá sí tọrọ rẹ ni wa bọ́ ẹni tí mi ò mọ̀ kí lẹ ṣe rò pé màá dá sí à ń pẹ̀lú gbogbo ẹ̀ náà àwa sì ni ẹgbẹ́ náà tó ń dá sí nǹkan tí ó kàn wá. Mm.